fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí life world èyí tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ ti bmaa ti nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin sí àkókò ọ̀rọ̀ ìyè ní orúkọ jésù kristi Gẹ́gẹ́ bí ìṣe wa, a ó máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àkókò yìí. Ṣùgbọ́n ká tó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba ba fún àdúrà. Baba wa àti Ọlọ́run wa, a dúpẹ́ torí wípé ẹ̀yin ni Ọlọ́run. A dúpẹ́ torí wípé ẹ ò yípo padà. A torí wípé ẹ̀yin ni Ọlọ́run ọ̀rọ̀. Baba ayérayé, ẹ wá bá wa sọ̀rọ̀ yín. A fẹ́ kẹ tọ́ wa nínú ọ̀rọ̀ náà, kẹ fi wá lọ́kàn balẹ̀. A kẹ yà wá lẹ́nu, kẹ múnu wa dùn. Baba ayérayé, lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ìròyìn Ọlọ́run Olúwa kó orúkọ yín kó di àyìn lógo nínú ayé mi tí ó sọ àti gbogbo àwọn tí etí tí ó máa gbọ́ mi adúpẹ́ torí ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà àmín um, ní àkókò yìí àti pàápàá lónìí a máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní ní àkókò bí ayọ̀ ní àkókò bí eléyìí ayọ̀ ní àkókò bí eléyìí àbí ohun tí mo lè pè ní ọ̀rọ̀ ìtùnú fún àkókò bí eléyìí ọ̀rọ̀ ìtùnú fún àkókò bí eléyìí. Ẹ ẹ̀ rí i wí pé àkókò tí Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ àwọn ajínigbé, ẹ̀rù àwọn ajínigbé ń gba ọ̀pọ̀lọpọ̀ láti rìnrìn àjò torí wí pé wọ́n mọ̀ wí pé táwọn bá jáde ó ṣe é ṣe káwọn bá ibi lójú ọ̀nà, ó ṣe ṣe kí wọ́n jí wọn gbé, ó ṣe ṣe kí wọ́n fi ayọ̀ jáde kí wọ́n fi ẹkún wọlé. Ojú ọ̀nà wa tí ò da pàápàá, ó lè, ó máa ń jẹ́ kí àyà èèyàn kó máa já wípé èèyàn lè jáde kó má lè wọlé mọ́. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ohun onírúurú, àwọn ohun tí a ò, tí a ò fojú sùn tó jẹ́ pé ó ṣe é ṣe kó ṣẹlẹ̀ èyí tó máa ń mú àyà jíjá wá. Eléyìí a sì máa mú nǹkan tí à ń pè ní hopelessness yẹn ní àìnírètí a máa mú wá, a sì máa mú ì, a máa mú ènìyàn, a máa kó ààyè ènìyàn sí ọkàn, a máa mú ọkàn ènìyàn ká sókè èyí tí à ń pè ní frustration. Ẹ ẹ̀ rí i, màá fẹ́ kí a mọ̀ wípé lóòótọ́ ni àwọn ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ ní agbègbè wa. Ó ṣe é ṣe pàápàá kó tiẹ̀ ti ṣẹlẹ̀ sí ìwọ tó ń gbọ́ mi lọ́nà kan àbí ní ọ̀nà mìíràn àbí ko ti ní ìrírí àbí kẹ́ni tó súnmọ́ kó ti ní ìrírí. Mo fẹ́ kí o mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ àárọ̀ yìí yóò bá ọkàn rẹ, yóò bá ayé rẹ pàdé ní ọ̀nà kan tó jẹ́ pé yóò bá ayé wa pàdé ní ọ̀nà kan tó jẹ́ wípé a lè fún wa ní àlàáfíà àti fi wá ní ọkàn balẹ̀. Torí pé àkókò tí a wà yìí ó jẹ́ àkókò tí ò sí ìfọ̀kànbalẹ̀. Ó jẹ́ àkókò tó jẹ́ pé àwọn ebi ń pa àwọn ènìyàn. Ó jẹ́ àkókò tó jẹ́ pé àwọn èèyàn ò ní ìrètí ìwọlé àbí ìjáde wọn nínú ayé. Ṣùgbọ́n láàárọ̀ yìí mo gba Ọlọ́run gbọ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò fún wa ní ìrètí àti ìtùnú tuntun a ó sì ní ayọ̀ tuntun ẹ jẹ́ ká lọ wo inú ọ̀rọ̀ ọlọ́run inú ọ̀rọ̀ ọlọ́run láti inú ìwé àìsáyà ìwé àìsáyà orí àádọ́ta ó lé márùn-ún ìwé àìsáyà àádọ́ta ó lé márùn-ún ẹsẹ̀ ìkejìlá bíbélì wípé ó ní nítorí ayọ̀ lè ó fi jáde àlàáfíà lè ó sì fi tọ́ yín àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké yóò bú sí orin níwájú yín gbogbo igi ìgbẹ́ yóò sì ṣapẹ. Ẹ ké hallelujah. Tí a bá wo ọ̀rọ̀ tí mo kà fún wa látinú ìwé Àìsáyà yìí, ó jẹ́ ìlérí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì, fún àwọn ọmọ fún àwọn ẹ̀yà Júdà tí ó wà ní Bábílónì. Ọlọ́run ṣèlérí pé òun á dá wọn padà sí ilẹ̀ wọn. Torí pé àwọn èèyàn wọ̀nyí, àwọn ẹ̀yà Júdà ti wà ní oko ẹrú Bábílónì fún àádọ́rin ọdún, wọn ò fẹ́ lè gbàgbọ́ pé lè lè ṣẹlẹ̀ wọn fẹ́ lè gbàgbọ́ wípé ìlérí ọlọ́run yìí pé ó máa wá sí ìmúṣẹ ọlọ́run dẹ̀ ń fi yé wọn wípé gbogbo ohun tí wọ́n ń lérò yẹn ó máa ohun tí wọ́n ohun tó ń ní nípinnu fún wọn ó ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ pẹ̀lú ni àwa náà wípé ẹ̀rù tó ń bà wá àyà wa tó ń já ìbànújẹ́ àti gbogbo tó yẹ pé à ń rí àbí tá a lè máa lérò kó máa ṣẹlẹ̀ mo fẹ́ ká mọ̀ wípé ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ lórí ìlérí tá a bá lè di májẹ̀mú àti ìlérí Ọlọ́run tí à ń sọ láàárọ̀ yìí tí a bá lè mú. Bíbélì wípé ó ní ayọ̀ àkọ́kọ́ nìyẹn ó ní nítorí ayọ̀ lé ó fi jáde ẹ̀rí ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ láti jáde ṣùgbọ́n Ọlọ́run sì lérí pé ayọ̀ wà fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ìwọ tó ń gbọ́ mi yẹn pàápàá náà lè ní ayọ̀ ó nítorí pé ayọ̀ ni ẹ ó fi jáde lẹ ó fi jáde lọ síbi gbogbo tí olúwa bá rán wa ni o láfi jáde lọ síbi gbogbo tí olúwa bá wà pẹ̀lú wa láti lè rán wa lọ ni o ó ní ayọ̀ lé ó fi jáde lọ sí ilẹ̀ ìlérí wa ayọ̀ la ó fi jáde ìyẹn nìkan kọ́ nínú àwòpalẹ̀ ìlérí yẹn ìkejì ni wípé ó ní ayọ̀ ni a ó fi tọ́ ọ yín ìyẹn túmọ̀ sí wípé tá a bá jáde nìkan kan ṣùgbọ́n nírìn àjò wa bá ṣe ń jáde yẹn ó ní ayọ̀ ni a ó fi tọ́ wa ìyẹn wá jẹ́ ó dàbí olùtọ́nà wa ó dàbí ẹni tó jẹ́ pé ó máa máa darí ibi tó yẹ ká yà sí ní gbogbo àkókò kọ̀ọ̀kan ó ní àlàáfíà ni a ó fi tọ́ yín kí ni à ń pè ní àlàáfíà òun ni ogun tó parí òun ni ìparí ogun ayọ̀ lẹ́ẹ̀kan yẹn tí mo sọ òun ni ìbáṣepọ̀ téèyàn ní èrò nǹkan téèyàn ìbáṣepọ̀ lótorí ìbáṣepọ̀ téèyàn ní pẹ̀lú ọlọ́run ayọ̀ ó jẹ́ àbáyọrí ìfọ̀kànbalẹ̀ téèyàn ní níní pẹ̀lú ìbáṣe níní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run àlàáfíà sì jẹ́ ogun ogun tí ò sí mọ́ àlàáfíà túmọ̀ sí pé ogun parí ó túmọ̀ sí pé o èèyàn ò ní ìtọ́ni tá a máa níyẹn á jẹ́ ìtọ́ni tí kò ní tí kò ní tọ́ni sínú ogun tí kò ní tọ́ni sínú wàhálà tí kò ní tọ́ni sínú ìdààmú kí ni nǹkan tó wá jẹ́ àbáyọrí sí ayọ̀ tó máa fi tó máa fi tó máa fi tá a fi jáde àti àlàáfíà tí a ó fi tọ́ wa àkọ́kọ́ ni wípé ó ní àwọn òkè ńlá ó ní àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké ó ní wọ́n á bú sí ayọ̀ níwájú yín ó ní wọ́n á bú sí ayọ̀ níwájú wa mo gbàdúrà fún gbogbo tó ń gbọ́ mi yìí lórúkọ jésù àti òkè ńlá àti òkè kéékèèké bí olúwa ti ń tọ́ ẹ bó sì ṣe ń darí ẹ àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké ní orúkọ jésù kristi kó máa bú sí ayọ̀ níwájú rẹ kí wọ́n ń pè ní òkè ńlá àbí òkè kéékèèké òkè ó túmọ̀ sí wípé àwọn ìdíwọ́ òkè túmọ̀ sí àwọn nǹkan tí kò ṣeé ṣe òkè túmọ̀ sí àwọn nǹkan tó le ní ire láti lè ṣe òkè túmọ̀ sí àwọn nǹkan tó jẹ́ pé nípa agbára wa a ò lè borí wọn ṣùgbọ́n torí pé ìwà láàyè nítorí pé ìlérí ìwà láàyè ọlọ́run pẹ̀lú wa ó ní àwọn òkè kéékèèké àti àwọn òkè ńláńlá wọn á ṣe kí ni o ó ní wọn á bú sí ayọ̀ níwájú wa ayọ̀ yìí sì ń túmọ̀ sí wípé àṣeyọrí orin àṣeyọrí orin ọpẹ́ orin ìdúpẹ́ ìgbà ọpẹ́ gbígbé lẹ́yìn ìgbà tí a bá rí wí tá a bá rí wípé nǹkan ta lérò pé a ò lè ṣe ó wá já sí ohun tí a tó já sí àṣeyọrí tó já sí ìbùkún ohun tí ayé àbí àwa pàápàá ta lérò pé kò ṣeé ṣe nígbà tó bá tó wá bọ́ sí tó ṣeé ṣe tó wá já sí orin ọpẹ́ ó ní àwọn òkè ńláńlá àti àwọn òkè kéèké ó ní wọ́n á bú sí orin ayọ̀ ní iwájú yín ní iwájú èmi àti ìwọ gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó wà ní ìlú nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó wà ní orílẹ̀-èdè yìí lásìkò tí a wà yìí tí àwọn ènìyàn ń ké tí wọ́n ń kérora ó ní nípa tiwa ó ní àwọn òkè ńlá wọ̀nyí àwọn òkè ńlá àrímuyàn yìí ó ní wọ́n á bú sí ayọ̀ ní iwájú wa ìyẹn nìkan kọ́ ní ìparí èyí tó kù nínú ìlérí yìí òun ni wípé ó ní gbogbo igi ìgbẹ́ yóò sì ṣapẹ́ ẹ̀kẹ́ hallelujah ó ní gbogbo àwọn igi ìgbẹ́ yóò ṣapẹ́ ó túmọ̀ sí bíi pé àwọn èèyàn tó ń rí wa nígbà tí à ń tọ́ wa àwọn èèyàn tó ń rí wa nígbà tí à ń jáde nígbà tí ayọ̀ tí ayọ̀ tí ayọ̀ ń ṣíwájú wa jáde nígbà tí àlàáfíà tó ń tọ́ wa nígbà tí àwọn òkè ńláńlá tí wọ́n bẹ̀rẹ̀ sí nígbà tí àwọn ìdíwọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń di tí wọ́n bẹ̀rẹ̀ sí ń di àṣeyọrí fún wa tí wọ́n bẹ̀rẹ̀ sí ń di ọ̀nà lílà fún wa tí wọ́n bẹ̀rẹ̀ sí ń di ògo fún wa ó ní àwọn èèyàn pàápàá àwọn igi wọ̀nyí tó túmọ̀ sí ènìyàn wọ́n máa ṣapẹ́ níwájú wa wọ́n máa kọrin wọ́n máa bá wa yọ̀ wọ́n bá wa jó ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kí o mọ̀ wípé ohun tí mo ń sọ yìí mo fẹ́ kó o mọ̀ wípé ohun tí mo ń sọ yìí ọ̀rọ̀ ọlọ́run ni tí ò sì tí ò sì ní wá tí ò ní tí ò sì ní ṣe aláìṣẹ ẹ̀kẹ́ hallelujah ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tí kò ní lọ láláìṣẹ ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tí kò ní ṣàìṣẹ torí ìdí èyí ọ̀rọ̀ ọlọ́run yìí ṣe gbẹ́kẹ̀lé fún àkókò bíi eléyìí tí a ò gbọdọ̀ kárí bọnú fún àkókò bí eléyìí tí a gbọ́dọ̀ yọ̀ nínú ìṣẹ́gun wa fún àkókò bí eléyìí tó yẹ pé a ń láti dúró nínú ìlérí ọlọ́run wípé ọlọ́run tó ṣe é fáwọn ọmọ Júdà nígbà tí wọn ò lérò pé àwọn lè jáde kúrò ní oko ẹrú wípé ọlọ́run yẹn lè mú wa jáde kúrò ní oko ẹrú tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè fún wa ní ìrètí titun ó lè fún wa ní ayọ̀ titun ó lè fún wa ní ìtùnú titun ó lè sọ ohun tí a lérò pé kò ṣeé ṣe ó lè sọ di ṣeéṣe ní fún wa ó lè fún wa ní ayọ̀ ńlá ó sì lè fún wa ní ìbùkún tí ìwọ tó ń gbọ́ mi yìí mo fẹ́ kó mọ̀ pé èlérí yìí wà fún àwọn ọmọ ọlọ́run bí o bá fẹ́ tí o bá ní àǹfààní tí o bá jẹ àǹfààní nínú ìlérí yìí mo fẹ́ kó o gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ o ń láti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ bí ìwọ bá fẹ́ fi ayé fún jésù kristi olùsọ̀tẹ̀lé mi pé jésù kristi lónìí yìí mo rárá mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sì fi ọkàn mi gbàgbọ́ pé jésù kristi ẹ̀yin lẹ kú lórí igi ní ọjọ́ kẹta tí ẹ sì jíǹde fún ẹ̀ṣẹ̀ mi láti fún mi ní ìyè jésù kristi mo ké pè yín mo fẹnu mi jẹ́wọ́ wípé ẹ̀yin ni olúwa ẹ máa bọ̀ ní òkun àyà mi kẹ́ ẹ di olúwa àti olùgbàlà mi láti òní yìí lọ kẹ́ ẹ sì kọ orúkọ mi sínú ìwé yìí mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ mo dúpẹ́ torí pé mo ti di ọmọ ọlọ́run torí pé bíbélì wípé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa ni a ó ṣáà gbàlà mo dúpẹ́ torí pé mo ti dẹ́ni ìgbàlà ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi olúwa wa ìwọ tó ti ṣe léyìí máa fẹ́ rọ̀ ẹ́ wípé mo fẹ́ kó o lọ sílé ìjọsìn tó bá wà nítòsí dàbí àgbègbè rẹ àbí kí o pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four láti lè fún ìmọ̀ràn fún àdúrà àbí fún ìbéèrè ẹ̀ẹ́ sí lẹ́yìn iṣẹ́ ọ̀rọ̀ iṣẹ́ ọ̀rọ̀ yóò lè pè mí ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a tún máa pàdé Jésù Kristi ní Olúwa ó dàbọ̀.